بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهديه الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم ونصلي ونسلم على أشرف المرسلين وعلى آله وأصحابه أجمعين وبنستعين اهدنا صراط المستقيم آمين اهدنا صراط المستقيم اللهم آمين اهدنا صراط المستقيم آمين أدعو فلون الحمد لله adúgbẹ́ fún ọlọ́run alhamdulillah alhamdulillah rabbil alamin alhamdulillah rabbil alamin amdan wa shukura wa shukura sirra wa jarata wa jarata amdan wa shukura wa shukura وجعلتا وجهرتا لله رب العالمين حمدا وشكرا حمدا وشكرا سيرا وجهرتا حمدا وشكرا سيرا وجهرتا لله رب العالمين حمدا وشكرا adúgbẹ́ fọba olúwa fọba olúwa ọba gbogbo ẹ̀dá gbogbo ẹ̀dá fọba ọlọ́run fọba dúpẹ́ fọba olúwa. adúgbò fọ́lọ́hun alhamdulillah adúgbò fọ́lọ́hun alhamdulillah lórí ọ̀kan ọjọ́ kan orí tí ń ṣe fún wa adúgbò fún alhamdulillah rabbil alamin nínú orí ọ̀kan ọjọ́ kan ọ̀kan tún ní tàná nípa ìbánisọ̀rọ̀ ọlọ́run tó wáyé ní ayégún lánàá gẹ́gẹ́ bí ó sì yẹ ká máa ronú èèyàn máa ń ronú ọ̀sọ̀tún á ronú sósì ni ó ti wà nínú àkọọ́lẹ̀ ọlọ́run wípé Ramadan lẹ́bùn ti ọdún yìí a ní ìjòkó tafsiri láàyè yìí ń jọ náà wọ́n ti wọnú àkọọ́lẹ̀ bẹ́ẹ̀. wọ́n ti wọnú àkọọ́lẹ̀ bẹ́ẹ̀. àmọ́ kí ni ó jẹ́ sábàbí kọ́ hmm. wọ́n pé sábàbí ni pé tọ́lọ́ náà náà ní í ṣẹlẹ̀ níbi tí gbé ń ṣẹlẹ̀. kìí ṣe láburú. láburú kọ́. ó sì lè jẹ́ pé nígbó lọ́hùn wọn ò ní jòkó tẹ̀síìrì báwọn ṣùgbọ́n wọn ní gbòǹbì kankan ọlọ́run ti gbọ́ pé kò sáà ní í ṣẹlẹ̀ àmọ́ okù sábàbí tí ó fà á ó wá jẹ́ sábàbí dáadáa ó tún wá jẹ́ àlékún oore. alhamdulillah alọ́ gbagbára kún agbára ń bẹ̀rù ní lánàá. Ah, agbára agbára o agbára lé agbára. bọ́lọ̀ ń ṣe máa ń ṣe nìyẹn gbogbo àtọ́lọ́ ń pé ká lè pèsè ń bẹ̀ àdúgbò fọlọ́ alhamdulillah ọlọ́run báyìí ṣe fàṣẹ sí nǹkan ọ́fíìsì nìyẹn ah, bóyá èèyàn fẹ́ àbọ́kọ̀ ọ́fíìsì nìyẹn èyí tó kún dájú ní pé nǹkan kan ò lè ṣẹlẹ̀ lókè pẹ̀kọ́lọ́ mọ̀mọ̀ sí hmm. kódà bí ọ̀tẹ́ ẹ̀dá lọ́rùn bọ́lọ́run sì fẹ́ nìyẹn àdúgbẹ́ fọ́lọ̀ alhamdulillah ó sọjọ́ àná lọ́jọ́ ìlékún agbára fún wa ní àárọ̀ yìí ọ̀kan nínú àwa tá a jọ lọ ọbẹ̀ lánàá a máa pè wọ́n ní ìmáàmù ìmọ̀lẹ́ ń fàlàáfíà bóyá wọ́n fẹ́ dé àwọn ni wọ́n pè mí lánàá aláàárọ̀ yìí tí wọ́n kí mi wọ́n sì ṣàdúà pé ọlọ́run jẹ́ kí tọ́lọ́run máa tẹ̀síwájú ni wọ́n ń sọ ìmọ̀ tó ṣẹlẹ̀ tọ́lọ́n fi gbólóhùn àsìbónà Allahu wa ní ìmọ̀lúwàkílù sí Allahu akbar ìpé àṣẹ lọ́rọ̀ ọlọ́run ó kàjá sí pé bó ṣe rí lánàá yẹn ń sìn lọ́dọ̀ ẹnìkọ̀ọ̀kan àwọn tá a wà níbẹ̀ bí ẹ̀mí kálukú bá ṣe rinlẹ̀ sí lórí ẹ̀ lọ́lọ́run sì máa gbà á fún. Allahu Akbar. ó kàn jẹ́ pé bí kálukú bá ṣe súnmọ́ lọ́hùn tó lọ́lọ́run sì máa gbà á fún. ká fún yàn ló kọ ọlọ́run bíi tàná ó dàbí ọta àbán ni. Hmm. ọta àbán. ọta àbán tí wọ́n bá kì sínú ìbọn míì tí wọ́n bá yìn ó lè má ju iwájú ẹni tó yìn náà ni ó ti parí iṣẹ́ kápẹ́ abẹ́ pẹranko ní ọ̀kẹ́rẹ́ nìkan ló lè pa ọ̀kẹ́rẹ́ gan ó tún gbẹ̀rìn díẹ̀ tó kú hmm. kí ló fàájà máa inú ọba tí wọ́n kí ọta ń sí bágbára bá ń ṣe mọ́ ni. ó lẹ ní o. tẹ́ máa kí ọta ń sínú ọba míì tó lágbára. ó lè kọjá lára agi kọ́ dági tí ó lọ bà wọ́n. ìyẹn ni pé bí ìbọn tó rìn níṣe ẹsẹ lágbára sí níṣe rìn sí bẹ́ẹ̀ náà làwọn èèyàn náà. Ya Rabbi. ẹni ó sá fún ìwòkuwò. lórí tẹlifíṣàn rẹ̀ lórí fóònù rẹ̀ tí ń gbójú sáńtítì tí ń gbára sá tẹ́lẹ̀yìn bá fi okọ̀ ọlọ́run kan pé ọlọ́run bí ọlọ́run ó sì dá lóhùn kí ó dá ẹ̀ńtẹ́ pé gbogbo bàjẹ́ lọ́rọ̀ lọ́rùn tí bá ń wo tí ọ̀dà kò ní lára rárá tí bá ń wo òhò obìnrin inú ọmọ dùn nígbà so ara yẹn náà ni ó máa so bí ìmọ̀lẹ̀ sí wà ń bẹ̀ sí lára ọkọ̀ ọlọ́run tí bá ń kà ìmáàmù pè mí láàárọ̀ yìí wípé ní ọ̀dọ̀ àwọn iná sẹ́ nínú ilé kan gbaná sẹ́ nínú ilé yìí wọn ò sì rí panápaná pè bí wọ́n tiẹ̀ sì pè wọ́n àwọn lè má lómi ará àdúgbò bẹ̀rẹ̀ sí pa iná yìí iná yìí ò gba pípa ó fi di pé iná yìí mú gbogbo lé gbogbo àwọn tí ń bẹ níbẹ̀ àwọn tí ò lè rọ́nà gba orí jákèjì padà jáde síta mọ́ wọ́n ń padà ti faranda bẹ́ wọ́n lọ gbé wọn. arákùnrin kan ń bẹ nù yàrá òun sùn ìgbà tí iná kẹ̀hẹ́ lòrùn náà tó jí kò síbì kankan tó lè gbà jáde má gbogbo inú ló ti gbiná ojú wíńdò burglary wà ńbẹ̀ subhanallah ìwà ń pariwo ẹnìkankan ò pariwo ẹ̀ ó kéékéékéékéé ilẹ̀kùn yàrá tó ọfẹ́ sí báyìí pé a ah, kò ní dáa kó ń tira àwọn bọ́nú náà gbogbo ẹ ti di iná kọ́tì ẹnu ọ̀nà yẹn ó ti ń jóná ó ti iná ti mú ó wá bọ́ sílẹ̀ pé kó ń lọ jókòó sórí bẹ́ẹ̀dì èéfé ti gba gbogbo lé kí òun wá kú sórí bẹ́ẹ̀dì kí iná jòun síbẹ̀ ju kí ló bá rántí gbólóhùn àsìbúnàlọ́ wa ni'mal wakil jama lọ bá wí títóbi ọlọ́run Allahu akbar lẹ́sẹ̀kẹsẹ̀ láìrí panápaná iná tí wọ́n ti pàtì ó sì lọ́ọ̀lẹ̀ nìyẹn أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل bó ṣe wá dìde nǹkan bọ́ sílẹ̀ mi pé kó dìde kó wá padà sílẹ̀kùn padà ilẹ̀kùn gan ti gbaná àmọ́ bó ṣe sílẹ̀kùn ó sílẹ̀kùn wá báyìí dédé bí ilẹ̀kùn dé iná kú débẹ̀ òun bọ́ bẹ̀ bí ṣe wá ń lọ nínà ń kú níbi tí pé ń gbà lọ ọba bóde lariwo bá sọ iná ọ̀rá sọ rẹ̀ báyìí ìbìyàn bá fọ́lọ́ọ̀bá rẹ̀ sí ní ó bá ọ̀rọ̀ àárọ̀ yìí tí o láàárọ̀ tí ìmáàmù yẹn bá wọ́tẹ̀ sí lẹ́nì máa pè é tí ó dìde ń bẹ̀rẹ̀ tí gbogbo èèyàn ó rí ojú ẹ̀ ọ̀rọ̀ àárọ̀ yìí ni ẹ ti dé tọ̀ ẹ ti dé lágán rí ẹni tó fún mi lóòrò láàárọ̀ yìí ni Allahu Akbar àwọn nìyẹn o ẹ fi kámẹ́rà mú wọn sílẹ̀ kí hmm. gbogbo ayé ọmọ rí wọn nírì dáadáa bá a ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n wò wá lamẹ́ríkà lọ́wọ́ Saudi lọ́wọ́ hmm àní ẹ̀fọ́ ọlọ́run síbi ọlọ́run wà ẹ̀yin ni ẹ súnmọ́ ọlọ́run ẹ̀yin ni ẹ súnmọ́ ọlọ́run ìjáwá yẹn ò súnmọ́ ọlọ́run kọrí ìbò ni wọ́n ní lálẹ́ àná ẹ jókòó tí ọlọ́run tún ní kórìbáhùn lánàá pé ẹrú ọlọ́run kan náà. ó ọwọ yẹ̀ wò lálẹ́ àná wọn sọ fún mi o pé ọ̀rọ̀ kan ó jọ̀rọ̀ tó nípa wájú àwọn wájú ń tọ̀ ló bá yẹ̀ wò àná wọn ló fáwọn lábọ̀ pípẹ́ lóògùn ọlọ́run bá bẹ́ẹ̀ o. Allahu Akbar. ọlọ́run láwọn a nídìí ẹ̀ lásìkò yìí gbogbo ẹ̀ ní rí bí ṣe ń rí yìí nígbà tó yẹ pé ọlọ́run sí lọ́lọ́run àná náà lọ́lọ́run bá ò ní asáàgbọ́ ah, pé anábì Ibrahim wọn jù sínú náà iná ò sì jọ anábì wádẹ̀ sọ fún wa yí pé n tó wí nù n tó wí ni pé àsìbùnàlọ́ wal ni'mal wakil ó tún ìdíjọ́ tànábì náà nítorí náà tún sọ nìyẹn ọlọ́run tún la ànábì wa náà ọlọ́run lọ́wọ́ amáyé ìgbà tí ọlọ́run ti pé <coughs> kẹ́nìkan ọ̀kan wa yìí náà wí tọ́lọ́run ti lò fún wa lánàá wọ́n ní àwọn obìnrin àwọn obìnrin wa ń sọ̀rọ̀ àwọn òsìgbọ́n tí wọ́n ń sọ wípé ńgbà náà kàlẹ́ wá jẹ́ pé a gbọ́wọ́ lérí ni a sì fi wọ́wájú a fi wọ́ débi irùngbọ̀n àwọn táwọn wà ní irùngbọ̀n ńkọ́ oh. adínà ọkọ̀ tán ni àwọn ìyá ń sọ fún wa pé àwọn obìnrin sọ bẹ́ẹ̀ alùtìdá kò wá ṣe bí àwa náà lájọ nira wa bẹ́yìn ò gbọ́ bá ńlá náà láti sọ́nbírù náà yóò gbogbo ẹ̀ tí ìsára àta ni kìgúsà àfà kan tó wá láti ilẹ̀ kánò lọ wá sí wá sí ká pé ó ti lọ. obìnrin náà lè lo ọlọ́run ò irun gbọ̀n fóbìnrin dédé àgbọ̀n tiẹ̀ náà ọba ti dá gangan bẹ̀ ni kó wí. àbí pápá jùlọ kóbin tiẹ̀ wá jẹ́lẹ́ à. gbẹ̀tán. ẹ̀ẹ́. wọ́n àkìmọ́là wú. tó bá lọ jẹ́lẹ́ à ó tún wá lágbára púpọ̀. gbogbo hmm. ó ti súnmọ́ lọ́hún tiẹ̀ nìyẹn. gbogbo wa náà ọlọ́mọsá jẹ́ ọmọ wúlò fún wa o. àní. lẹ́yìn tọ́rọ̀ ń pé ká láǹfààní sí nǹkan yìí abẹ́lẹ́ ọ̀bàlẹ̀ àtọ̀rẹ́ wa àtọ̀tá wa ọlọ́run jẹ́ kí wọ́n dàmà lára wa pa sí sún sókè amina jù ti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lọ Allahumma amin ara náà ń gbé wá gbọ́tọ̀ ọlọ́run jẹ́ ojúmọ́ tá ń dààmú lọ dà bọ̀ àpọ́lọ́n bá pin àlérè kò sí wọ́n ń bẹ́ musa pin àlérè o amina la hawla wala quwata ọ̀rọ̀ a fẹ́ ayà fẹ́ kà nínú àyà nínú sura alimuro ah, al-An'am àyà ọgọ́rùn kan ọgọ́ta ó lẹ́yọ kan ni tó sì ní ń ṣe pẹ̀lú ànábì wa Ibrahim alayhi salam èyí tó yẹ pé afọ́nrin ẹ̀ títí lánàá gbapò náà lọ́kọ́kọ́ sọ gbólóhùn àsìbúnà Allah wa ni'mal yóò tún wá dò ní ọ̀gangan àyà ti ń sọ nípa rẹ̀ iná tún ni àtúfẹ́ kà àwòrán gẹ̀ẹ́sẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ló gẹ̀ẹ́sẹ̀ bẹ́ẹ̀ gbogbo ayé kọlọ ti gbogbo ti dákọ̀ anábì Ibrahim alayisalaam lánàá bẹ́yàn bá gbà fọlọ́run dénú tí ọjà rẹ̀ yíyàn kọ́fọkànbalẹ̀ àdúrà ti gbà. àbà akókó tọrọ àtọrọ láàyè náà lẹ́sìn pé ntí gbogbo tí wàá wọ̀ ọ̀ká táwa náà mọ̀ nípa wọ̀ ọ̀ká kótó ni ó kú ti ṣe fún wa ní àdáni ó ṣe fún wa lápapọ̀ ó ṣe fún wa ẹ̀wọ̀n tó ṣe fẹ́ nìkan kan ládàá lẹ́nu ìsinsọ́dún yìí ẹ wá wo tàpapọ̀ tó ṣe fún alápapọ̀ alhamdulillah bí mo ṣe ń sọ yẹn gbogbo ayé ká máa rántí pé lóòótọ́ ni àbí ọ̀pá àbí ò ṣe fún alápapọ̀ ni. ó ṣeun o ó tún ṣeun o ó tún ṣeun o ó ṣeun o. <laughs> Ah. alhamdulillah. àwa àwa àwa hurúhurú yìí. tọ́ àwa húrùhúrú jọ ta wa pé akíní húrùhúrú ẹbẹ́ àṣà gbọ́ a ń pé buhari ọ wọlé akíní tí ọmọ pọ̀ òṣèlú yìí buhari ọ wọ wọlé ni. nígbà àwọn èèyàn ní nàìjíríà tí wọ́n fọwọ́ sí lójú ọ wọlé lọ́tẹ̀ yìí wọn ò fọwọ́ sí mọ́ àwọn alágbára Nigeria, wọn àfọwọ́ sí mọ́ àsíwọ̀n yìí sálágbára kankan àsọ́lẹ̀ ni wọ́n àwa tí wọ́n wò ní wúruwúru àsáwà lọ́lọ́ ń fi dáadáa ti sọ́dọ̀ wa alhamdulillah àtàbà wá ń di ìkẹ̀kọ́lọ́ bá ní kẹ́ wọn àmín bá dójú ẹ̀ tí wọ́n fẹ́ sàmì sọ̀rọ̀ ah wọ́n ní kò ah kò dá ọmọ yìí bàbá máa fi sàmì sọ̀rọ̀ láàrin ọ̀rọ̀ ni ó lágbára ní túmọ̀ ẹ̀. ẹ̀yin bá gbárò yàn ní lẹ́nu ọba ìkó. akínyìnlú. Ah, bàbá yẹn láyà láyé ọ̀là mọ́lẹ̀ burúkú mọ́ abásanjọ́ ọ̀là sọ̀básanjọ́ ò mọ́ bẹ hmm. ó ní wọlé Buhari jámà básanjọ́ ò mọ́ bẹ ebó lérí ń jò ní ìpéwọ̀ lọ bẹ lẹ́yìn Buhari lè wọlé lọ́tẹ̀ ọ̀dẹ̀ sí lẹ́yìn ìmọ̀ ọmọ ti wọlé ẹnu ẹ̀dẹ̀ wọ́ wò mù àǹkan wa ní ọba ní kọ́mọ́ mọ̀ dásòsèlú mọ́ ó lóun ti sọ yìí ná ó ní bàbá ọba èkó ó láti kú lọ jókòó jẹ́ ó lò lè jẹ́ bọ́ ọbẹ̀ ó fi kàn ó ní ọkà ń dààmú rẹ̀ ó ní ìbàdí tó ti fò lẹ́ ń sẹ́wọ́ sí ó láti ọlọ́run lélẹ̀ bàbá yẹn wá ń dá wá á gbogbo àfa àti ọ̀bà dọ́lọ́ mà iná mọ́ wọn nígbà tí irú àwọn eléyìí ń fọn rere ọlọ́run bá wọn bàbá yẹn wá ń sọ yìí pé gbogbo ohun tọ́lọ́run ọba ṣe àsẹ́nìkankan ò lè ṣe gbogbo ohun tọ́lọ́run bá ṣe àṣẹ ló lè ṣe é ṣe ó ní ọlọ́run ní fìyàn sípò ní sì rẹ́yàn ọba láìsáàfà ìyìn sírọ́wá sí ni bàbá yẹn nílà ákà ìní sírọ́wá ni jàmá ibi náà wọ́n dákẹ́ fẹ́ mú yẹn àwọn tí a máa kì lórí rédíò lákìjà ìkíní kan wọ́n mọ̀ ó sì máa kì ẹ́ mìíràn bó jẹ́ kí à ń kì yín wọ́n ń dára sí i lọ́rùn lọ́rùn yìí dẹ́gbọ́nù ẹ̀yin tẹ́ ẹ̀ pé kan náà fìlẹ̀ ọ̀nà tọ́lá wọn sì tẹ́rì ẹ̀jẹ̀ àparapọ̀ káàdì ọ̀kan sọ ọlọ́mú bẹ́yìn bá so lóṣèlú kò yẹ kọ́ máa hùwà òṣèlú agbó àwọn olóṣèlú bẹ̀ làwọn ti ń jẹ bí nǹkan da julẹ̀ ní ti mọ́ lọ ó lè pé ọ̀dà ó máa ti ń ṣe nígbà pé kò ní jẹ́ ń bẹ̀ ní fi ń ṣe báwọn. àmọ́ pàwà tí ọlọ́run nìkan la ní kí ni ní yadu wa kárí iná ká ọlọ́run lágbàtà. ń bọ̀ níṣẹ́ yìí náà wọlé ní ọ̀yọ́ ní ni. ntọ́kùn ni pé ẹnìkà máa tún sọ kí nìkan ní ìsìn èèyàn ń lọ́kìtì bí mọ́lọ̀ lọ́nù kò sì dáa báwọn bàbá Buhari ti wọlé kágbàfọ́ lọ́hùn kọ wọlé nìyẹn ìyẹn náà ó ní sinmi ká bẹ lọ́nkọ́ bá ṣe lókù bọ́kú ti bá ṣe ní ìsìn àwọn náà dáhùn sàdúrà fúnra wa yẹn báwọn náà dáhùn bẹ nàìjíríà. àbí. ìmọ̀ ẹyin tọ́jú tó tó ń ya ọ̀ bìtìbìtì owó ní ìsìn kalẹ̀ ní ìsìn. sekẹtẹ́rù ọmọ balẹ̀ pé gbogbo stéètì ní ìsìn ní ti mí dẹ̀dẹ̀ ní ìsìn pé àyín àsáwọn ó torí nítorí báyìí. ẹ sì wá wo ètò tọ́lọ́ fi rán bàbá yẹn ẹwọ tí a lọ́wọ́ lé mbẹ̀ 65 billion lórí pé ẹ bá gbọ́ pé owó bẹ́ẹ̀bì kan wá sọ fún wa owó èèyàn nìkan pé owó bẹ́ẹ̀bì báyìí owó àìlẹ́tọ̀ dẹ̀ ni ń gbọ́ wá lówó bẹ́ẹ̀bì ìbánikó nǹkan wa wọ́n làwọn ti rí 65 billion lórí yẹn. wò wọ́n ń ka àwọn ọ̀nà tó wó gbà wọlé gbà wọlé gbà wọlé gbà wọlé wọ́n jẹ́ agbọ́yé pé ká máa mí dẹ̀dẹ̀ báyìí lókù ayé ti bẹ̀rẹ̀ sí rọrùn fún nàìjíríà amina ẹwòye tí wọ́n fẹ́ kún fún gbogbo state mẹ́ nàìjíríà nìsí ẹwòye bílíọ̀n tó fẹ́ pín fún wọn àwọn tí tó ń ṣàgbọ̀nbánirọ̀ wọ́n láwọn náà ti bẹ́ẹ̀ tí ó máa gba thirty thousand tí wọ́n sọ fún àwọn òṣìṣẹ́ náà. ìbọn máa tèmi àtọmọ tí náà ni ó ṣàgùnbá ni rẹ. ṣeré nìyẹn àmà lagidi. sẹ́ni tí ó kówó wa tí ó náwó wa fún wa lọ́yẹ̀ á kíra rẹ̀ ni àbáwọn tí ń kó dànù yìí àwọn ohun tí ń gbà wọlé ọwọ́ ọ̀kan náà tàbí ń gbà á nígbàtí ìyẹ́ pé wọ́n sẹ́fẹ̀ fún wa pẹ́gbọ́n tó àwọn tí wọ́n fẹ́ kí wọ́n jíwó láàmà fẹ́ kí wọ́n tó dépò ẹ máa ìlì wọn abẹ́lọ́n bẹ́lọ́n ló gbé Buhari wá bàbá oní bàbá ó ti bẹ́ múra nìsín bẹ́ẹ̀ni tí ń ké bọ́lọ́n rẹ̀ sí láwọn àfi wí àwọn ọ̀bẹ̀ bọ àwọn ẹlẹ́bọ àwọn ẹlẹ́bọ táyé wọn ọ̀dá tíbi tí tí tí wọ́n bayé jẹ́ tí ò mọ́lọ́run olóbìnrin mẹ́sànlá gbogbo owó iná ìsìnkà tán síbẹ̀síbẹ̀ ẹ̀yìn tó wà kọ́lọ̀un fún àkà àmín kọ́lọ̀un sì fún àtú àmín kó sì jẹ́ àgbọ̀ yé kó já lè lò ah. àmín náà billahi minash shaitonir rajim bismillahir rahmanir rahim قل إنني أدان ربي إلى صراط مستقيم إلى صراط مستقيم دينك يا من ملة إبراهيم أنيفا وما كان من المشركين قل إن صلاتي ونسكي ومحياي ومماتي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين قل أغير الله أبغي ربا وهو رب كل شيء ولا تكسب كل نفس إلا عليها ولا تزر وازرة وزر أخرى ثم إلى ربكم مرجعكم فينبئكم بما كنتم فيه تختلفون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إنني هداني ربي إلى صراط مستقيم إلى صراط مستقيم دنا قيما ملة إبراهيم أنيفا وما كان من المسلمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن إنني هداني ربي إلى صراط مستقيم دينا قيما دينا قيما ملة إبراهيم حنيفا وما كان من المشركين. Ọlọ́run ni wà nábì. صلى الله عليه وسلم قل إنني أداني ربي إلى صراط مستقيم sọfara ayé ipe èmi o èmi o ìnàní dájúdájú èmi o àdáni rọ̀bí àdáni rọ̀bí ọlọ́run bá mi fọ̀nà màmí إلى صراط مستقيم إلى صراط مستقيم ojú ọ̀nà tó dúró re lọ́lọ́run fi mọ̀ mí sọ́bẹ̀ sọ́bẹ̀ fún wọn pé èmi o ọlọ́run fọ̀nà mọ́ èmi ìlà sírọ́ ti mustaqimi ọ̀nà tó dúró dáadáa ọ̀nà pọ́nyán دينا قيما ملة إبراهيم حنيفا wọ́n lè ṣe é ṣe kẹ́nìkan máa béèrè pé ẹ̀ẹ́n ọ̀nà tó dó bóòlù ọ̀nà tó dó ṣe é máa rí wọ́n á sọ fún wa pé hálù káwọnì yìí dínà kíyàmá ìṣesí ọ̀nà tó bá dó dáadáa ìṣesí rẹ̀ ní máa jẹ́ ẹ̀sìn ìmọ̀ jẹ́ ẹ̀sìn kan kìyàmọ̀ ẹ̀sìn tó straight ní mọ̀ jẹ́ kò ní jẹ́ ẹ̀sìn téèyàn náà mọ̀ yìí pé eléyìí ò tẹ̀sìn eléyìí ò lè jẹ́sìn béèyàn bá nílẹ̀ àkàì nínú lọ́hùn tabayọwọ pé ń tẹ́ ẹ̀mọ nìyẹn jẹ́ kò jí ọgbọ́n ọyẹ <laughs> ọmọ yàtọ̀ láàrin pé yìí funfun ni èyí dúdú ni kódà èyí pupa tabani kalẹ̀ kalẹ̀ ẹ̀sìn Islam kágbé kalẹ̀ àtàwọn ọ̀nà tá ń gbà á sí káwá gbé ń tí ń pè lẹ́sìn táwọn mí ń pè lẹ́sìn mi náà sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ láàkà sọ fún yàn yìí pé o lè mọ́ sínú ìsìláàmù o lè mọ́ wà nù ẹ̀sìn ìsìláàmù o bọ̀ tí èyí lẹ́sìn èyí tí ó ní káwẹ̀wọ́ káwẹ̀sẹ̀ yìí káfọnu yìí káfọra yìí káfi ìmọ́tótó wọnú ẹ̀ yìí ká má sí pẹ̀lú ẹ̀gbin yìí èyí ni ọ̀jẹ̀ sí èyí tẹ́ pé gbogbo ètò ló nínú yìí bá a ṣe jẹun ó wà níbẹ̀ bá a ṣe mumi ó wà níbẹ̀ bá a ṣe wọṣọ ó wà níbẹ̀ bá a ṣe sùn ó wà níbẹ̀ kódà bá a ṣe ṣe sáà ní nípa pé nọ́mbà one lọ́jẹ́ ni nọ́mbà two lọ́jẹ́ ni èyàn ní èdè tí àwọn ọmọ ya wa tẹ̀bílígì gbé fún bùkátà méjì tá a máa ṣe àwọn ní à ní èdè ìgbọ́n bí kankan yóò dọ̀wọ́ náà lọ àṣírí kanú tí a ń bí kankan láyé pé kìíní kan nàmbà wà nù pé rọ́kìmọ̀lẹ̀ awwal kọ́ ayẹ́ pé ìtọ̀ ni rọ́kìmọ̀ thani wọ́yẹ́ pé àwọn ní àwòyí pé èdè Yorùbá wọ́n máa da gbogbo tí ọba dáa pè hmm. Yorùbá wọn ní Eh, tó bá fẹ́ fẹ́ lọ tọ̀ alóhùn fẹ́ lọ fún sáárì tó bá fẹ́ yẹ pé ti bí ni alóhùn lọ sí ga tó wọ́n á là mọ́lẹ̀ pé òun fẹ́ lọ yàgbẹ́ òun fẹ́ lọ tọ̀ Yorùbá lójú tí jù bá lọ mọ́mọ́ dàá pé tó pé èdè Lárúbáwá náà bana si ma dà pé nù kọ̀dá òlè ájà làwọn náà máa wí wọ́n fẹ́ lọ bí ya bùkátà ìwọ́lọ́ àmọ́ ìtọ́ fẹ́ lọ bí ya kò sí dandan fún yàn kọ́ mà pé o olùfẹ́ lọ bí ya bukata bùkátà sani haja ibi ìbò náà tá a náà jẹ́ kíní dé àwọn náà dọ́gbọ́n sí hmm. pakeji lọ́mọ ìyá wa tẹ̀lé ìwà wò wípé ẹjá máa pètọ̀ ní nàmbà 1 ẹjá máa pègbẹ́ ní nàmbà 2 nígbà ọmọkọ́ gbọ́ jẹ́ èyí mi ẹgẹ́ náà fẹ́ lọ sí nàmbà 1 o ah, nàmbà 1 kí a ní jẹ́ nàmbà 1 máa rí pé ọlọ́ọ̀sẹ̀ fún sáárì ni ẹ̀rí ètò inú ẹ̀sìn ti wá ní ó pé dé gbogbo ẹ̀ ló nínú bá a ṣe gbéyàwó bá a ṣe lóyàwó bá a ṣe lọ́kọ bá a ṣe lọ́kọ

ọlọ́run wá ní ẹ̀sìn tí mo ní kọ sọ fún wọn pé iná kí a bá mi láta ìtara ìmọ̀ ànífà kan ní tẹ́ẹ̀pẹ́ ẹ̀sìn náà alùká ò ní ẹ̀sìn yẹn ní kíyàmán ó dó dáadáa ẹ̀sìn kan tó bá àwọn funfun mu ó bá àwa dúdú mu ó bá jọ̀hún mu ó bá sìn mu ayé tí ń bọ̀ tí èdè ó tún bá mu àwọn kan bẹ nísìnyí nínú mọ̀nàbí ádámà tajọ́ ń bẹ láyé ojú orin wà báyìí oorun tí wọ́n láwà yìí wákàtí méje ní ìlú tí wọ́n pè ní Brunei ló fi jù wá lọ ẹ bá ka wákàtí méje síwájú ń sìn ní wà nú ẹ̀ lọ́wọ́lọ́wọ́. àmì ìbẹ̀ tí a tún fi yìí tó jù yẹn lọ jù wá lọ ẹ̀sìn ìsìláàmù yìí bá àwàtà wà ń bí mu ọba wọn náà mu ìlú tí wọn ègbé máa fi gbogbo àsìkò orí oòrùn tẹ́gbẹ́ kọ̀ọ̀kan ní máa rọrùn ìsìláàmù bá bẹ̀ mẹ́ wá bẹ̀ mẹ́ <clears throat> London àwọn àsìkò kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́ pé ọ̀sán wọn wákàtí márùn péré ni tí wọ́n fi rí ọ̀sán nìkan five hours yókù òru ni gbàmísìn bẹ tí ó yìí sí pé gbogbo òru tí wọ́n lò wákàtí márùn péré ni gbogbo yókù ọ̀sán ni ìsìláàmù kọ́ wọn bí wọ́n ṣe gbà àwẹ̀ tiwọn náà tí wọ́n fi ní gbàwẹ̀ yìí kwana tí wọ́n lẹ̀ dáràn ìsìlámù <laughs> kọ́ wọn wọ́n sì ṣe kí ló ayé ká pè lẹ́sìn kí ló ayé ká pè lẹ́sìn ọlọ́wọ́ á yan láti gbọ́lá fún ànábì wa ibrahim aleyhisselam millata ibrahim hanifa millata ibrahim hanifa ẹ̀sìn tí mo wá ní kọ́ máa sìn tó dó dáadáa yìí ẹ̀sìn tí ibrahim sìn nìyẹn o ẹ̀sìn kọ́ lọ́n tó bí jàmọ́ Allahu Allahu akbar àti tó fẹ́ fún ibrahim tó jẹ́ kí ojú ibrahim ò rí nítorí o anabi ibrahim alayhi salam ọlọ́run bá lè kí ọlá tó da náà ló mú dúó ó mú dúó ó mú dúó ó mú dúó tó mú dúó ọ̀nà tí ọlọ́run gbà mú ibrahim dúó ó yà pàṣẹ gbogbo ọ̀nà míì àṣẹ ọ̀fẹ́ fún lẹ́yìn láíláí náà ni ẹ̀yìn láíláí ẹ̀sìn tí ó ní sí mi ìmọ̀ tí í ṣe ẹ̀sìn islam tó fi rán anabi muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run wá jọ ìrẹ̀ mọ́ tiẹ̀ wá jọ ìrẹ̀ mọ́ ibrahim gbogbo àwọn anabi ọlọ́run yòókù tó ti lọ ọlọ́run sọ bá nàbí pé tí wọ́n ní kọ́ tẹ̀lé ọwọ́ ni tiẹ̀ ní kọ́ tẹ̀lé gbogbo wa ìwà ń jẹ́ ọmọ ọmọ ọmọ àrọmọdọ́mọ bàbá wa ibrahim alayhi salam kàrin ọdún kàǹkà ọdún tí gbogbo ayé ọmọ wá ṣe ó tún jẹ́ ọ̀tọ̀wọ́ Ibrahimu sẹlẹ̀ alayhi salatu wassalam òun náà ló tún fi rán síbẹ̀ làwọn ti ní mẹ́kọ̀ọ́ ó yẹ ká mẹ́kọ̀ọ́ ìgbé tá a bá lè ṣàfaradà àwa bàbá àwa ọ̀dọ́ ẹ̀yin ìyá tẹ́ bá lè ṣàfaradà èyí ò ní pé ẹ̀ ní tánmọ́nù yẹn láyè à ní tánmọ́nù gbogbo ntójú wa ń kàn ká máa sàfaradà káyé yí jẹ àmọ́tọ́fẹ́ bí sẹ́kù fún wa àmọ́tọ́fẹ́ bí sẹ́kù fún wa ó ní gbogbo ẹ̀ kìí gbé ilẹ̀ Yorùbá ń jọun àwọn àgbàlagbà ń bẹ wọ́n ní ìyà tí ń jẹ múmi ní ògbé òsì tó ń ta múmi ní ògbé àsìkò tí ó gbẹ́ sàn rẹ̀ ní ètò àsìkò tí ó gbẹ́ sàn rẹ̀ ní ètò tí ń jẹ múmi ní ògbé àlọ́sì tí ń ta múmi ní ògbé àsìkò tí ó gbẹ́ sàn rẹ̀ ní àsìkò tí ó ṣe fún wa tó máa mú nǹkan kan wá bíi tọkàn kọ anábì wa kò fi làmọ́lẹ̀ fún àwa nílẹ̀ wípé gbogbo tọkàn wa bá kọ̀ tó ṣẹlẹ̀ sí wa lágbẹ̀san lórí ẹ̀ kódà tẹ mọ́kẹ́gùn gún yàn lọ́wọ́ kó ṣe yé bá gbẹ̀san kí wá ló dé tá a ní safarada bí ọba ti dùn tá a fi ní safarada ibi kó lè bá a dùn kálẹ̀ kó lè bá a dùn láéláé ni bàbá ṣe mọ́sámọ́sá tá a dẹ̀ gbàgbọ́lọ̀ náà ni tá a dẹ̀ ń bẹ̀ tá a takúta tá a fòkòkúfò tá a fara dà á ṣe bí olómọ̀ntì èdí fún wa lára ara wa lára aya wa lára àwọn ọmọ wa lára ọmọ akẹ́kọ̀ọ́ wa lára bí n tá a bá ń dá sínú ayé bẹ́yẹn bá ní àfaradà tí bá ń ṣe ìbádà fọlọ́run tí sì ń dínà sí tọ́lọ́run bá ò fẹ́ ọlọ́run lè sọ ara rẹ̀ di bí di pé tọ́wá ilé gbé ara débì kan láyé ibi ó dẹ̀ máa yàtọ̀ ìbọ́lọ̀ ní ṣe bẹ́ẹ̀ kí ni ló karama fún yàn bẹ́yàn jiyàn ẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀pẹ̀ tó lórí ìdààmú bá ń jiyàn pé irọ́ ni ẹ̀ẹ́kẹ́ ọ̀dà bóyá wọ́n sọ pé kọ̀sọ́ lọ mọ́ bóyá wọ́n sọ yí pé kò dẹ̀ sí tí ò lè ṣe bá ilé gbé nǹkan tó bá gbé kabi ká ó gbé kabẹ̀ nìyẹn bó bá gbà lẹ́rọ̀ mọ́ndàlá rẹ̀ ó dẹ̀ gbà lẹ́rọ̀ wá pẹ́ nù fìtínà. yẹ̀kúlù náà lè sọ̀bẹ̀rọ̀ wà ní lásọ̀bìrún aláàna ìbá ti dárì wáyà fọwájíù sàásùbẹ̀rọ̀ hàtà يقضي الله ما قضاه وإن أنا لم أصبر فما أنا صانع وإن أنا لم أصبر فما أنا صانع أمين أمين أمين ọ̀rọ̀ sì yẹ wíká lẹ́ lórí sọ́ọ̀mí ntọ́lọ́ ń fáwọn kan náà tí a fi ń da nìyẹn ohun ọjọ́ ohun ẹlòmínà fẹ́ wí bíi tiyín yìí àmọ́ gbàtà fún ó lè mọ kí ó bọ̀ tí bó bá wí kò lè jọ bẹ́ẹ̀ àwọn kan fi ń tara jẹ ẹ̀yìn fi gbogbo ohun tí jágbe ga yóò bá ní sífẹ́ yìí náà. àmín. mọ̀ ń gbọ́. yaquluna li sabra. abaláwọn èèyàn kan sọ fún mi pé kí n ṣe sùúrù ni. yaquluna li sabra. wọ́n sọ pé àfa ṣe sùúrù ṣe sùúrù. àṣà bàbá wa gbà ń bí ìkà ọlọ́run bá ní kẹ́ wọn. wọ́n ní wọ́n ń tọrọ sùúrù fẹ́jà kan olóhùn ò ní ọba tó ní sùúrù gan só ti fún ọ̀nà ìbò gangan fún rẹ̀ ní ń pè rẹ̀ ní bá sọ̀búrò wọ́n ní ọ̀sẹ̀ sùúrù ní òní sùúrù ah, bọ́ bá fẹ̀fẹ́ ní gan sọ́ra tó ní ti yọ̀ǹda fún ọ̀nà nǹkan tí ìse nǹkan rẹ̀ wọ́n ń pé wọ́n ń gbé fún ọ pé ó ní ṣe ọ̀sìn máa bẹ́lọ̀ pé àyẹ́bà ah, ń bẹ́lọ̀ kó fún mi ọ̀wá ní òní só ti fún ọ̀nà àfà ni wọ́n ń sọ pé ń ṣe sùúrù. wà ní lásán bírò àbá ní jẹ́jẹ́ jẹ́jẹ́ mi mọ̀yá ti ṣe sùúrù kẹ tó wí wàí ní ìlàsọ̀ bírù mo ti gbà fọ́lọ́hun àìlànà ìbá ti dárì wáyà fàwájírò àìlànà ìbá ti dárì wáyà fàwájírò ní mo ṣe sùúrù lórí àwọn tí gbàgbé wá tí ọ̀tẹ́ mi lọ́rùn gbogbo tí gbàgbé wá tí ọ̀tẹ́ mi lọ́rùn mo ti ṣe sùúrù lórí ẹ̀ mo gbà fọ́ lọ́hùn. sàásì ẹ̀ ń bọ̀ ibọ̀ mọ́ tó ké sílẹ̀ orí pé n ti ìtú tán. akramakumullah. ìtí gbàgbé wá àfa mo fara mọ́ ṣe bí fàwájì ò ní ngbà kan bẹ tí àbá nígbà kan bẹ tó mọ̀ mọ̀ pé nǹkan bá ń bẹ fọ́nù kádàrá. ẹ̀kan náà lọ́yọkúlẹ̀ lọ́yọkúlẹ̀ nípa pé ìgbà dàbí ago tí tó wá ní alam ìgbà ago bá yí débi alam ìní ọ̀hán bẹ́ẹ̀ náà ni àkọọ́lẹ̀ tọ́lọ̀ ń kọ fún gbogbo àwọn ẹ̀dá ó ti so mọ́ ọjọ́ tí ó sẹlẹ̀ ó yí kan ni bóyá àìsàn ni ó yí kan ni àìlóòlọ́ ni oyin kan ni nǹkan kan ṣẹlẹ̀ ni oyin kan ni iṣẹ́ dàrú ni oyin kan ni ìwà ń yí lọ náà ni kò dúró níjọ́ ti yí pò ń bẹ̀ ọ̀tán náà nìyẹn. àlànà ìbá ti dárí wáyà fọwádìí ọ̀hún àlànà ìbá ti dárí wáyà fọwádìí. gbogbo tí bá ń sí ọ bàbá àti màmá ṣe sòrò má gbé kọ́gbá lọ́rùn gbé káwó lọ́rùn abàjẹ́ ńlẹ̀ Yorùbá púpọ̀ ah abàjẹ́ ó sì jẹ́ kí rọ́ta ńlẹ̀ wa ẹ̀rí gbogbo ayé rọ́tí àti àwọn sọ́ọ̀bù rọ ńláńláńláńlá àwọn sọ́ọ̀bù rọ ńláńláńlá gbogbo wọn àwọn sọ́ọ̀bù ní wọn sọ́ọ̀tì gbàgbàgbàgbà wọn àwọn sọ́ọ̀bù rọ nìyẹn. ìgbọ̀yẹ́ kò jẹ́ pé àwọn èèyàn ti ń pa fún wọn gbà á ilẹ̀ yorùbá dùn kúrọ̀ ẹnìkan yóò dẹ̀ dé wájú ẹnìkan sì yóò dẹ̀ díjú ó sì máa mi yín gbélégbé yóò máa mi di légbélégbélégbélégbélégbélégbé ẹ̀ẹ̀kan náà tọ́wọ́ yanjú ní ìsìn yóò dẹ̀ máa wí wọ̀nyẹn wọ̀nyẹn fún oná dẹ̀ máa gbàgbọ́ ó ti gbàgbọ́ ìrọ́ta <laughs> lẹ̀ Yorùbá púpọ̀ ẹ máa gbọ́ rédíò lórí yìí sí tẹ́ máa polongo rọ́ àwọn èèyàn lẹ̀ lọ́bẹ̀ bíbà àwọn gánámù wọ́n lọ́bẹ̀ towótowó owó ni wọ́n rù lọ́bẹ̀ bíbà àwọn wò wípé àwọn gánámù lọ́pọ̀ hmm, àwọn gàáyìn àfáà ni mo ṣe sùúrù lórí tí gbàgbé wá ebọ́ yọdé lójijì ni ntọ́sí yọ lójijì àsìkò ẹ̀fẹ́ ẹ̀ tán tó bá rí bẹ́ẹ̀ gbogbo ohun tí ń bẹ ní sàkáání wa tí ọ̀tí alọ́rùn bá ní ká kú ọlọ́run. amina amina. lára ara wa lára ya àìlera ní o tàìsàn àìlera tàìrínà tàìrílò gbogbo ẹni tí ń wá ọmọ àìlera náà ni ọlọ́ba ní gbogbo ẹ̀dànù. amina amina amina. rọ̀wá lọ́rọ̀ ìwọ lọ́ba ọlọ́rọ̀ mọ́sá rọ̀wá lọ́rọ̀. àmín. wọ́n la pé tiẹ̀ la wá ṣe ń bí ẹni wá sọ̀rọ̀ tó wá sọ̀rọ̀ rẹ̀ tiẹ̀ lọ́wọ́ á sí ẹni wá gbọ́rọ̀ rẹ̀ tiẹ̀ lọ́wọ́ sí àdàníyàn àdàníyàn owó inú ta lè fi béèrè orí ọ̀dọ̀ ọlọ́run náà ní sẹ́ olórí tá bá ṣe ọlọ́run la pé àdáníyàn owó wá a sì mọ ọ̀nà tá a lè gbàgbá owó bẹ́yìn ọba mọ nǹkan ọ̀tọ̀ a lè mọ ọ̀nà a mọ ọ̀nà tí a lè fi máa gba owó ẹ̀dá àmọ́ ó tó wájú bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ arọ́rọ̀ tayọ gbogbo jákujàku bẹ́ẹ̀ ẹnìkan ò ní máa gbọ́ owó ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ kọ́mọdé alábùkù lọ́dọ̀ ẹ̀ ọ̀nà pé owó náà wọ́n sọjá yòówó náà ni. <laughs> oúnjẹ kan di alámùsèré bí adìẹ ni àmọ́ àwa fi bẹ̀wọ̀ ọlọ́run o lẹ́yìn ká tó wá ná ná owó níbi tá a wà yìí àyà tó náwó ni abẹ̀wọ̀ pé gbogbo tí wá ń ṣe wá nínú àgọ́ ara wa níbi iṣẹ́ wa nínú ẹ̀sìn wa nínú ilé wa gbogbo ọ̀nà gbogbo ààyè lára wa lára aya lára ọmọ lára gbogbo ń tà ní tí ọ̀tí alọ́run bá ní mọ́kó mẹ́. amina. èyí tí ò tún wá ní tí alọ́run náà tí ò tí ì dé mọ́jẹ́ ọ wá. àmín. gbogbo ohun tí wá ń dùn mú wa nú tó ṣe fún alóore mọ́jẹ́ ọ bàjẹ́. amina ọlágbára wọ lọ́hùn. àmín. láhàrù ọlákùnwàtà ilà ilà. bọ́bá yẹ kọ́wọ́ èèyàn nìkan náà ní iṣẹ́ ọ̀tọ̀. ọ̀tọ̀. سأصبر حتى يقضي الله ما قضى àfààní ọlọ́run ní gbogbo ń dájọ́ ọlọ́run ní dájọ́ onímọ̀ àṣẹ sùúrù ní tọ́lọ́run fi ṣe tí ẹ Allahu Akbar kiri wàláì bó ṣe rí nìyẹn àìmọye nǹkan tára yìí ti ròyìn pé ó ti tán ni ò bá tán mọ́ Allahu Akbar èyí tí wọ́n sì rò pé kò lè dé ló dé ibi gbogbo wa náà lẹ́rẹ́rìí tá yìí kálukú ronú sí láìfù rẹ̀ lọ wọ́n ronú sí láìfù rẹ lọ dọ́dọ̀ bàbá wa dọ́dọ̀ àwọn ìyá wa dọ́dọ̀ kìnníkan wa ẹrù lọ ẹrù lọ ẹwù lọ ọlọ́nlọ́ tí ọlọ́nlọ́ sẹ lórí wá ní ó ní máa sí sùúrù sọlọ́n fi dájú tó fẹ́ dá wà in ana lam asbir fama ana sali'un wà in ana lam أصبر فما أنا صانع àfààní ẹgbọ́nú tí ìbá ti ẹ̀yà ṣe ṣòro kí ni ń ṣe náà ní ilẹ̀ tí máa kí ni máa ṣe ẹwọ ẹwọ fúnra èèyàn ń ṣòro tó dópe bá wọn ẹ bá lè rò jábẹ̀ lórí inú rò pé kí ni ń ṣe ní àpàrà rẹ̀ àbí kí ẹ gbogbo àlẹ́rọ̀ ọ̀fìn dáa pọ̀ ọlọ́run adúgbẹ́ ti wá o alhamdulillah ọlọ́wà ní wà máa kánà mínà mùsùrìkì ọlọ́ni ẹ̀sìn tí mo ní kó ọlọ́run wa mú sífà wa mú hálù Ibrahimu náà wá ọwá ní hanifa millata ibrahima hanifa wa ma kana minal mushrikin ọlọ́wọ́ ní ibrahima ta wá sọ iná hálò náà ní pé hanifa ọmọ pinyan pò níbi gbogbo tí jẹ́bọ àṣé àìṣẹbọ pẹ̀lú ọlọ́run kò sí tí ò lè sọ yàn dáadáa Baba kan ń wá bí ń jẹta bóyá wọn tó ti dé lónìí mi mọ̀ bàbá yìí bàbá wa gbà ní apẹrantọ rẹ mọ̀ wọ́n wọ́n ní adégbà yìí ni wọ́n kọ́lé sí àtàwọn àtàwọn ọ̀rẹ́ wọn wọ́n ní ọmọ bàbá yìí gbogbo àwọn ọmọ wọn ilé kí àwọn ọmọ wa ṣùgbọ́n àwọn ọjọ́ sọ̀rọ̀ nípa ààyè rí láyé àwọn ọ̀sọ̀rọ̀ débẹ̀ rí níbi kan tiẹ̀ ń jágbe ni ibẹ̀ la yẹ àwọn ń bẹ̀ táwọn ń máa gbé ṣiṣẹ́ ọlọ́run níbẹ̀ wọ́n láwọn ò sọ́rí fún bàbá yìí bàbá yìí wá máa ń ra késẹ́ẹ̀tì wá sí àyè yìí máa ń gbọ́ bàbá yìí wá ń sọ fún wa níjẹta wípé késẹ́ẹ̀tì kan làwọn rà la ń pariwo ń bẹ̀ yìí pé lọ́ọ̀lù ogun lè rẹnu bọ́lọ̀ nìkan dúó ẹbọ ni gbẹ́rẹ́ yẹn ẹbọ làsókọ́ yẹn ẹbọ làrìmọ́lẹ̀ yẹn ìgbàdí ẹbọ ni gbogbo na táwọn táwọn àdánà báyìí gẹ̀tú gẹ̀tú ilé ló lẹ̀ ti kún yìí yẹ́dá ní à ń sọ fún àmì wọ́n ní làwọn bá pakitimọ́lẹ̀ làwọn bá wá sakasaka làwọn bá tò síbẹ̀ kódà wọ́n dá odò tí gbé lọ alọ́dà sódò wọn ò sì rí wa rí ọ̀rọ̀ náà nìkan ni wọ́n gbọ́ nígbà pé màálẹ̀ ní màálẹ̀ ọmọ jẹ́ kọ́lọ̀ fi màálẹ̀ sí alára bí màálẹ̀ ọba sí lára ẹ̀dá kan tí bá ń bá màálẹ̀ ẹgbẹ́ kò ni ń sọyẹ káró oògùn kankan nílé kankan máa ní gbogbo agbeni àtàgbègbè rẹ̀ agbeni tí gbogbo ẹ̀ ti ń ṣẹlẹ̀ yìí sọyẹ abálé kan ẹ ẹ ẹ má sì dá wàhálà lẹ ẹ bá lọ sí pé lọ ṣáàjì ilé kan sí. ọgbẹnutọ. kọ̀yọ́ sẹ́kù dílé ogun paracetamol lọ. àmẹ́ni tí ń bẹ́ jìnnàjìnnà tí ò débẹ̀ rí wọ́n ní bòwá dìjẹta náà wá pé nọ́mbà tí ń bẹ lára kíṣẹ́ tí ń pé ẹtí ẹ̀ gbọ́ ìmọ̀ bàbá yìí tí máa jòkó ṣe wá sí náà ló ń tì wá júwe làwọn ń sí bọ̀ náà fi wá tẹ̀sí ìjẹta wọ́n wá rí tẹ̀sí rì tán ẹ̀ bàbá alápàtẹ rẹ pé ah, kílẹ̀ wá sí ní kílẹ̀ yìí náà wá sí ah. ni mú pé tó bàbá yìí sọ̀rọ̀ o. ẹ wọ ọlọ́run jàmá ọlọ́run jòrò yóò lé gbogbo náà bá. àmín. ntọ́lọ́run fi gbé ọlá ńlá fún bàbá wa Ibrahim ni pé àní ìfà hmm, àní ìfà ayé tí bàbá Ibrahim dẹ̀ wá ìní ayé tí ẹbọ tàjù ayé tí ẹbọ tó gbilẹ̀ jù tí ọ̀sẹ́ nìkan kan láyé ń jọ́ náà tí ọ̀sẹ́ bọ́. láyé tí Ibrahim wá ó nìkan lè dá pé ọ̀sẹ̀ bọ̀ wọ́n wò yí pé kí ni ń ọmọ yìí bàbá rẹ̀ ò tó sọ bẹ́ẹ̀ bàbá bàbá rẹ̀ ò tó sọ bẹ́ẹ̀ bàbá náà sọ pé kò yá wọn náà pé o nígbà yẹn bá ní ọ̀sí àgbo àwọn nǹkan wọ̀nyí tí kò níye táwọn dì mọ́ kì í nbọ̀rọ̀ ti ara yẹ ètò èèyàn ọlọ́run tó dágbá tó dáwo kámá sí ma tí wà láàlà láàrin èèyàn àtọ́lọ́run tí mọ̀ létí a ní gbogbo èèyàn ó ní òsí o gígọ̀ lẹ́gọ́ o ẹ bá ní o ẹ ń gbóúnjẹ fún o o bí tí ẹ ti gọ̀dé ẹ gbóúnjẹ síwájú èsì tó wá ń bá jẹ́ kò lè dá èsì lé wọ́n ní sáà náà lọ bá yíwá wọn ó lẹ́yìn náà ni a ẹ̀dáná fún ẹ̀sùn náà dànùdànù iná tí wọ́n dá tí bàbá rẹ̀ ń bá wọn dá iná tí wọ́n dá tí gbogbo ẹbí rẹ̀ náà tí wọ́n jọ dá kò sẹ́nìkan tó sọ pé ẹ má jẹ́ àdáná fún kò síjọ́ náà kò síjọ́ náà wọ́n dáadáa kalẹ̀ táwọn àná ò lè súnmọ́ náà mọ́ kí olórí gbogbo nájìdì tó abú nájìdì tó dé séhùn nájìdì séhùn nájìdì ọlọ́run sàlékún orí bú ẹ̀ ó sàlékún orí rí tí a sani wá wá láwọ́ èèyàn yìí pé ah. ẹ mọ bẹ́ẹ̀ sọ jù bẹ́ẹ̀ ah. Ah. kò ẹ ọkọ̀ yìí olúwa kan ní kànàkànà tí a fi jù bẹ́ẹ̀. muallimu sharri wal fitan pé ẹ̀sìn kankan tẹ́ fi jù síbẹ̀ ní kẹ́ẹ̀tẹ́ gà tẹ́wà gbélé lórí tẹ́wà rúrú ẹ̀ síbẹ̀ wọ́n sì rí ṣe ọlọ́run sì ń wò wọ́n ràn tí a fi ń ṣe wọ́n egbélé bẹ̀ ó sì wò wọ́n ràn wọ́n gbélé bẹ̀ tán lámàlẹ́kà bá wá ń dé ibi kọ́ rán àwọn káwọn bá da gbogbo ẹ̀ nù anábìbrẹ́mọ̀ ní mi rán yín mìíràn yín mìíràn yín ọba tí mò ń sọ̀rọ̀ rẹ̀ tí mò ń torí ẹ̀ sọ̀rọ̀ yá sẹ́kọ̀ wá rí mi èyí náà ẹ̀sẹ̀ wá bá sí ah, ẹ máa lọ mìkáìlù wọ́n ni ọmọ lọ jìbìrìlù wọ́n ni ọmọ lọ. àwọn tí wọ́n sì bẹ́ẹ̀ dùn náà wọ́n rí màlẹ́kà àbúrò nìkan ní dá màlẹ́ ẹwu ẹwu gbígbàgbọ́ yìí tó ṣe tó gbígbàgbọ́ rẹ bá ṣe rinlẹ̀ tó lọ́lọ́run ó kẹ́ ọ tó gbogbo àdìmọ́ra dìmọ́rùn ń takọ́ ìyàn dìmọ́rùn dìmọ́ra ń takọ́ wíláwà ní nígbà wíláwà ní tí ń já mì lọ́rùn lọ́rùn irun gbalẹ̀ lọ́tí ẹ̀mí ara rẹ̀ ara rẹ̀ níta bọ̀tì ìyẹn kọ́ ní òṣìṣẹ́ ẹnu sòkòtò lè má dojúgun àmọ́ bọ́ọ̀ nígbàgbọ́ rẹ̀ nú fún àwọn ọ̀ṣọ́ ti ta yẹn tọ́ bá ti gbàgbọ́ tán nú yọ́ máa bọ́ lò náà ní bàálù ẹ̀ tí ó gbà tán gbọ́bá sàṣe ti lónìí lọ́la ó lè bọ́ sí ó tún lè má bọ́ sí fọ́jọ́ gbọ́ọ̀rọ̀ bá ti jà kàjíjì bí kan bá jàjà bọ́ sí kó tó rí mi ṣe yóò tún ṣe ṣe àkólé tó yẹ bí o jìnà sọ́lọ́ ń dé nìyẹn. wàṣìtú díẹ̀ dé ká bí habulillahi mu'tasiman fa innahu rukinu in fatati karikanu fa innahu rukinu in fatati karikanu. ọ̀rọ̀ nìyẹn nìyẹn ní ọlọ́run rẹ̀ lánìtán mọ́sìrì láì lórí ẹnìkan kan ọmọ ànábì ádámà hmm. báyàwó kó jẹ́ báyàwó kó sì máa ṣe sí ẹ hmm. tí máa ń ṣe dáadáa níṣe dáadáa ẹni tó gbà dénúdénú tán máa bá lò bẹ́ẹ̀ máa bá lò bẹ́ẹ̀ àmọ́ mà wípé orí rẹ̀ kó wàá rọ̀gbọ̀kú lé o hmm. ẹ̀dá ni ó tún lè yí bìrì àmọ́ ń dọ́ba yí àga tó fi jòkó òun náà ni ó sọ pé gbẹ́gà wa ìtẹ́ jòkó tó ara yìí kì í gbàgbé àga sí di èèyàn ó béèrè àga àmọ́ tẹ́gbẹ́ àga ló fi jókòó tí ìsàga tọ́ ẹrù pa ọ́ báyìí wọ́n jẹ́ sí ọ gbàgà fún ọ ah. ọ̀yà jẹ́ pé orí àga tọ́lọ́ ló jókòó lé wọ́n gbàgà wọn padà. fàyínà orókìnù yín fàtàtì kàríkàánù fàyínà orókìnù yín fàtàtì kàríkàánù. ọlọ́run nìkan lórígun tí gbogbo orígun bá wó nìkan ni ò ní wó fẹ̀dá máa wó jọ̀mọ́ ẹ wá tí ní ìsìn afa lọ nìyẹn yóò sì rí nǹkan wí ẹ ibi á kìlọ̀ fún wọn náà pé kò sórígun tí ò léwó afa àkọ́mọ àlùbáríkà ní kọ́lọ́ máa ń sànú ẹ̀ ìmọ̀ tẹnumọ́dúnwà kan máa sì lọ́lọ́ wọn gbà ó tọ́ba sàdúà sàdúà a ní ẹ̀ a ní ẹ̀bánigbẹ̀ lọ́hùn gbogbo tí a tó fi máa wò yí lọ kán mọ́jẹ́ ó ṣẹlẹ̀ sí wa amina amina malami o orí o tó wì orí kò tó wì gbogbo mọ́tímọ́tí kan ó lè tún di lọ́n lọ́n lọ́n àfi mọ́tímọ́tí tọ́lọ́ nìkan pàyán ni ò lè di lọ́n lọ́n mọ́ yóò máa wà pẹ̀lú ara wọn ní tí ìdálìjà náà àmàláyé ń bí kò sí bí ọ̀sẹ̀lẹ̀ bí gbogbo ọ̀sẹ̀lẹ̀ bí kúbádé ńkọ́ àbí ọkọ àtìyàwó ẹnìkan ní ọ̀sán àkọ́kọ́ lọ ọ̀rẹ́ àtọ̀rẹ́ ẹnìkan ní ọ̀kọ̀ọ̀kọ́ lọ ẹbí àtẹbí ẹnìkan ní ọ̀kọ̀ọ̀kọ́ lọ òsì gbára lọ́lọ́hun tán wọ́n lẹ́nìkan lọ bá ànábì wa sallallahu alaihi wasallam bóun fẹ́ mú lọ́rẹ̀ ahùn anábì isa ni alisala alisala bóun fẹ́ mú isa lọ́rẹ̀ ayò musa ní kọ́mọ́lọ́n lọ́rẹ̀ ayò ó níjó wọn mú ọ lọ́rẹ̀ ayò náà musa isa ní tó da tó ń bá kú kọ́ ẹ̀ ọlọ́run wà padà sọ́dọ̀ ọlọ́run isa ah, ní wà á tọ́lọ́ wà á ti sìn mọ́ ọlọ́run lọ́rẹ̀. Hmm, àti sìn mú lọ́rẹ̀ nígbà tí a ń sọ ní pé à ní lọ́rẹ̀ rárá ṣùgbọ́n tí a ń sọ ní pé nú ẹ̀mí wa lọ́nlọ́hùn ká mọ̀ ní tẹ̀wá kúlù alá ayì tẹ̀wákùlẹ̀ ń tà mà mọ́ni mọ́ni máa bá lò máa bá lò ní bá lò pé ah, ẹni yìí ọfẹ mi tán mi tán wọn náà máa fẹ mi tóun náà tán torí pé àgbà kò ní pé kí wọn tún fẹ mi tán yàn tán kó tún mọ wá báyàn ló ń bá lò pé ọfẹ ẹ dà mí ọfẹ ẹ dà mí àà ah, ah. so orí rẹ ni ó sì màkúrú fi ẹ dà ọ tó fi à ń ti ń gbẹ kótó lẹ́yìn tó tí ò tí ì kótó. n yóò kó bẹ́ẹ̀ bá wọn èsè yàrá ìbáwọn ìtí wọ́n sọ tàwákùrù ni wọ́n ń sọ nínú nínú ni ni o ti gbà yí pé ọlọ́run nìkan máa wá sọ pé dídúró tẹ́ni yìí dúró yìí o kọ̀sẹ̀ yín ọlọ́run ọlọ́run náà ló bá mú dúró báyìí aya ti ń sá kolobá kolobá fọ́kọ ẹ̀ aya tí wọ́n ń pè tí ń fi gbólò mẹ́ta dáhùn pọ̀ ìyá sèédù ti ń pè nam sáà mò ń bọ̀ o kọ́mbà yìí pé ayari ló ń fẹ́ àmọ́ ń bọ́ lọ́hùn sí bó ń senu bí ọlọ́run náà sáàtọ̀ ni ọkọ tí ń kẹyàwó ẹ lójú tí ń kẹ nímú ó béèrè one thousand ó fún ní ten thousand káyà ń gbà yìí pé tó lákàlẹ̀ hamdu ya Allah tó fún mi lọ́kọ rẹ̀ èyí ọkọ̀ kọ́ òwò ni ọlọ́run o ìmáà ní lọ́kọ́ máa sàbí odò bọ́ọ̀ bá fa àánú mi sílẹ̀ kò ní dá mi o ìwọ lọ́lọ́pẹ́ ọlọ́run ṣùgbọ́n ẹ̀yin náà tẹ̀jẹ́ àfà jazakumullahu khaira ló bá tán ó bò ṣe ìjọkíjọ́ tí bá wá rí ọjẹ́ níjọ́ aráyé bá béèrè àga wọn dì rẹ kán tó gbé tán tọ́lọ́run ti rọ́pò síbẹ̀ gbígbé tí ń gbé lẹ́mìí pé bí ò sí ìhun yẹn tó wà nú ẹ̀mí ẹ̀ pé tí wọ́n bá yẹ lọ yẹ gẹ̀rẹ̀ wọ́n ó dà mà ọlọ́wọ́n akọ́ ẹ̀mọye rẹ̀ tó dáa jùlọ síbẹ̀. ìtìjú àdébẹ̀rù wọn ò rìn lù mọ́. níní ọlọ́run tẹ́lẹ̀ àǹfààní ẹ̀ ẹ̀já lọ lọ́lọ́run ní òní yìí kí n tó máa bọ̀ ń tà sí rí lọ́mọ àlùbáríkà kan wá kí mi fún tọdún ni mò ń kì fún wa báyìí mo ṣe ń kì fún wa mo tún sọ yìí tí ìṣẹ̀sìn mọ̀ pé ayàtà kàdé nìyí tọrọ ọ̀rọ̀ níbi kínkì bẹ́ẹ̀ torí wíwá wọn ọ̀dàlérí ọ̀pẹ ńgbà ń bá parí tán ìmọ̀ sàlàyé fún bàbá ìmọ̀ mú lọ́dọ̀ ọmọ àlùbáríkà ni wọ́n wọ́n wá wá wíwá tí wọ́n wá wá ó wá dalérí ọpẹ́ mo wá ń kí ọlọ́run fún wọn mo wá ń kí mo ṣe ń sọ ìdààmú sọ fún wa pé má fàgá ọmọnìyàn jókòó fàgá ọlọ́run jókòó kakọkọ ma fa aga ọkọ ẹ jo akaya ma fa aya ọkọ aya ma fi aga ọkọ rẹ̀ jókòó ọkọ náà ma fi aga ìyàwó ẹ jókòó àfa ma fa ọmọ kéwù rẹ̀ jókòó ọmọ akéwù mọ́fàgà àfà rẹ̀ jókòó ọ̀rẹ́ mọ́fàgà ọ̀rẹ́ rẹ̀ jókòó ẹbí mọ́fàgà ẹbí rẹ̀ jókòó fàgà ọlọ́run jókòó ìyẹn náà ni ó jẹ́ àmọ́ yìí pé a májè ń sẹ́ o májè ń sẹ́ o ta ni ẹni mọ́fàgà ìjókòó ẹ̀dẹ́ pé ń dúró gbogbo aráyé fẹ́ gbaṣọ lára mi ó ní òjé ń sẹ̀sìn aráyé mú yàn dáa ni yàtọ̀ tó palẹ̀ yẹn ni bàbá balókè lílọ́ bá ń sànú ẹ̀ balókè lélẹ̀ ní tó dùn tó sòrò ra ilá yé lọ́mọ ẹ̀dẹ́ yàn pẹ́ẹ̀rán tẹ́ bá mẹ́ran lọ tí ọba lọ mọ́ yóò jẹ́ mà ẹ lè máa wọ o wọ́n kàn ẹ lè máa wọ lágídí o pé wọ́n bá yín lọ mọ́ ọmọ èèyàn kọ́ ẹjọ́ máa lọ ní ẹ̀sìjọ́ lọ àmì ìjọba àrin méjì ọ̀nà yóò ti wá rẹ̀ tì. tasabuhum jami'an wa qulubuhum shatta ذلك بأنهم قوم لا يفقهون àmọ́ bẹ́yẹn bá wá lọ́lọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ lèyàn bá wá ga sí àmì ìwú máa ń súnyàn sókè ni níní ọlọ́run tán yóò wà kó àwọn èèyàn tí wọ́n jẹ́ èèyàn rí ẹ wà kó tìyàn àti òní ṣe iyèméjì pé mo ti ní mi tán ń wà káwọn èèyàn rí tìyàn náà tí ò ní dà ọ́ láàmú ìbọ́lọ̀ ń sa àwọn ẹjọ́ fánàbí ìsànsẹ́lẹ̀mù gbogbo tó dáa jù ní ayé lọ́sà fún ní sàábì níwà sí àná ńgbà yà síbẹ̀ ẹwọ tójú àwọn sọ̀hábà kan ṣe ń tẹ́ wọn fi ara ìwé nìyẹn ah. wọ́n sáyàn lọ́gbẹ́ kò lè rìn mọ́ wọ́n tún ní wá ká lọ ojú ogun ẹ̀ kejì ńjọ́ kejì ah. yóò máa sáá ní jọ́ kejì ọwọ́ aṣọ fẹ́ kejì ẹ̀ pé rùmí rùmí anábì tí ní ń ká lọ rùmí ẹgbọ́n náà tó wá dán nǹkan kí ló fẹ́ lọ sí abẹ́ ẹ̀rọ débẹ̀ ni ẹgbẹ̀ nílé àná ẹ̀ padà ronú wá sí àná ó yẹ ẹ̀ o ẹni tó ní wọ́n ẹni tẹ́kẹ̀ tó ní kẹ́kìlì wọ́n gbé ṣe àdáni ọ̀lọ́ sálọ̀ ni àbídà kí lọ́lọ́ ṣe lọ́ngan irú àwọn èèyàn ní irú àwọn èèyàn lọ́lọ́n kó bá nàbí wọ́n àtó kó fún nìyẹn àtó dáa jù nú ayé ló kó fún nígbà tó rí pé ti bá ọbọ náà dùn tán yányán bá náà bá ti bọ́ lọ́ndó ayá rẹ ni ó fún ọmọ rẹ ni ó fún ọ lálàáfà ọmọ akéwò ni ó ọmọ akéwò ni ó fún ọmọ akéwò tí wọ́n máa kùn sí létí kò tiẹ̀ ní ojú wọn ní bákan kojú kan ó sì rí àbí gàdá máa béèrè rí ìwé ìrọ̀rọ̀ ẹ sọ sọ́fà ọ̀wọ́ ọkọ̀ máa ń sera rẹ lẹ́ni tí ń kùn sí létí náà àìgbádùn kan náà ni ó ti lójú òun kìíní kan sí dédé náà àkófó ń tì nìyẹn bí a ń bù kò ní mà lẹ́yìn àkáàfù lọ́mọ láàhì nínà káàtì ẹ̀kú tẹ́ ẹ̀mọ̀pẹ́ nìkan bù àmọ́ kótó di pé ọlọ́run ó ṣe bá ń fún yàn náà èyí náà ó bẹ́ẹ̀ fọlọ́run ó níyàwó òun ọ̀dà ìrìn àjẹ́ ló ń fẹ́ ìwọ ló dá bọ́ bá da ìyàwó ọlọ́run jọ fẹ́ kódà bọ́ bá fi sí ìyàwó fẹ́ ìyàwó bú ọlọ́run dẹ̀ change ẹ̀ padà bàbá ṣe rí lọ́lọ́ máa ṣe kóore tíyàn àwọn kan sọ láyé àwọn aṣáájú pé kí wọ́n dàbí àbákìrì ní ìdarí bá wọn kán dàbí òmòrù ní ìdarí bá wọn dẹ̀ ní àkólé kólé ẹ̀yin náà ẹ̀ dàbí àwọn tí àbákìrì darí mm, ẹ̀ àwọn tí òmòrù darí ẹ̀yin ká ẹ̀ tọ́lọ́ fi change wa sí àbákìrì fún yín àti òmòrù fún yín ẹwọ́ kí mọ̀ ń bẹ̀ yẹn àṣìbá ṣe ilé ọlọ́run ṣe ń kó nǹkan ti ni tó bá jó ń jàǹbá àní rọ ń jàǹbá fún ọ bí máa ń bẹ lára rẹ kò ní lápá gbogbo yẹn ti ń bẹ láyé kó ṣe gbádùn àmọ́ wò ní màpẹ́ nìkan ò gbádùn nígbà tí wọ́n náà bá gbádùn bìkí ń bí yá ẹ parí ẹ jàmá. èsì lóore. ntọ́ba sí ló gbà ntọ́ba sí ló gbà. ọlọ́run wá yìn ànábì Ibrahim oníwà gánà a oní Ibrahim ìsára ọ̀bẹ̀ bọ́ o ọ̀rọ̀ kan ní bẹ́lá bẹ́ẹ̀ jẹ̀mọ́ nígbàbá dé nínú rẹ̀ gbọ́ àwọn ọ̀bẹ̀ bọ́ ní àpè Ibrahim mọ́ra wọn ni wọ́n ni a mo bá wọn ní Ibrahim o n táwọn lẹ́yìn ṣe yìí tó ní káwọn máa ṣe nìyẹn tọ́lọ́mbà gbà fẹ́ dà láyé tán gbogbo ohun tí ọmọ rí gbẹ́rẹ́ àfà ní tọ́lọ́mù bá gbàdúrà fáfà kan gbogbo ẹni tó bàjẹ́ ọmọ gbogbo ah, ah, àwọn àfà wà nìyẹn ọlọ́run ló gbà fáfà dé bẹ́ẹ̀ hmm. bọ́mọ kí ó náà bá tó bá yẹn jú gbogbo àfà àti ọ̀kan kí ó náà mọ̀ pé ah, ẹ̀yin ọmọ wa ọmọ àwọn ọ̀bẹ bọ́ tí wọ́n ń kí Ibrahim Mara wọn pa wọn pé bàbá àwọn ni Yahudi náà ní bàbá àwọn ni Nasara ní bàbá àwọn ni ẹ̀yin lẹ́sìn ń sẹ́bọ̀ yìí ọlọ́wọ́ ni wà máa kánà mìíràn alìmọ̀ ṣeré ìwé sára yín kọ̀ bá yín sẹ́bọ̀ ẹlẹ́bọ̀ ó lè kọ́kọ́ sí mọ́ṣámọ́ṣá hmm. tàbá kọ́kọ́ dúó ẹjá sàfaradà tó bá yá gbogbo nǹkan ni ó ma pè wá ní tiẹ̀ àwọn láti mọ̀ yàn pé ọ̀hún ìsara yín o eh. ẹ má sì mẹ́mà yín o kúlì kúlì inna salati wa nusuki ومحياي ومماتي لله رب العالمين ولواني والنبي صلى الله عليه وسلم قل إن صلاتي صفوفو يرومي ونسكي gbogbo ìjọsìn mi pátá gbogbo ìjọsìn tá a bá ń fi ẹran ṣe nusuki ni wọ́n ń pè é wà má hayáyà gbogbo òsẹ̀mí mi pátá wà má má àti àtìgbà tí sí láyé mọ́ lillahi rabbil alamin ọlọ́run ló ní gbogbo ẹ̀ ọlọ́mbára náà sí já náà bẹ́ o amina ń ta bá ní kalẹ̀ fèsì tọ́lọ́run tán ọlọ́run rọ̀ fáwọn náà bẹ́ẹ̀ àmín la sharika lahu wa bidhalika umirtu wa ana awwalul muslimin ọba ìwọ ọba tẹ́ pé kò lórogún ọba tí ò ní àbápín ọba tí ò lẹ́nìkan tí ń wò lójú tó ṣe nǹkan ẹ̀rí wọ̀bídálíkà umeri pẹ̀lú pàtíwárí bẹ́yẹ umeritu wọ́n pa mí láṣẹ umeritu wọ́n pa èmi láṣẹ pẹ̀lú bẹ́ẹ̀ وأنا أول من المسلمين وأنا أول مسلمين àṣìpé gbogbo ẹni ó juwọ́ jùsẹ̀ fọ́lọ́hun èmi làkọ́kọ́ wọn èmi làkọ́kọ́ ẹni ó juwọ́ jùsẹ̀ ilẹ̀ fọ́lọ́hun anábì sọ bẹ́ẹ̀ ó dẹ̀ sọ bẹ́ẹ̀ ó dẹ̀ sì bẹ́ẹ̀ ọlọ́run jáà náà gbà tán. àmín. wọn náà jẹ́ àwálù mùsùlùmí náà nulẹ̀ rẹ̀ jẹ́ àwálù mùsùlùmí náà nù ìlú tọ́ wa gbàfọ́lọ́ ń tàn gbàfọ́lọ́ ń tàn قل أغير الله أبغي ربا sọ fún wa pé bí ẹ lérè pé ah, ṣé ọba tó ṣe gbogbo ìtí mo kà á lẹ̀ yìí ọba tí mo tó ṣe gbogbo ń tẹ̀yìn náà rí yìí ṣé ìní kí n tún fi nǹkan míì tún pààrọ̀. ọ̀gọ̀ irọ́ Allahi abúgí rabba. kí ni ń pé kọ́lọ́run ọba omi ìwọ̀n ó ṣe fún mi ná tí ọba tí à ń sọ yóò ṣe fún mi sọba ni ó ṣe fún mi lójú ọba mi yẹn ni ó fún mi létí ni ó fún mi lọ́kàn ni ó fún mi ní àwọn nǹkan yìí ni ó tún fún mi ní lílo rẹ̀ àbí alétí anímú aní gbogbo ẹ̀yà ara ọlọ́run ní tó ń jẹ́ ó ṣe é lò ní járe bẹ́yìn bá lágbára tó fún ọ ní nǹkan láyé kò lè bá ọ lò ó wọ́n lè fún yàn lóúnjẹ ẹni tó fún yàn lóúnjẹ ò lè sọ pé kí oúnjẹ yẹn wú yàn jẹ kò lè sọ pé kéèyàn gbóúnjẹ ń sẹ́nu kó lọ àbí ẹni ọ̀rọ̀ mọ́tò fún yàn tó gbé mọ́tò dé lọ́dún tó rà fún ẹ̀yìn ọ̀rọ̀ àwọn ti súrọ́ọ̀kù apá ìtàsẹ̀ wọ́n ti fún lófin pé ọ̀gbọ́dọ̀ ọwọ́ ilé ni ọ wà wọ́n ti gbé mọ́tò jíìpù ńlá dé ṣé náà ló pè ọ́yá ìdílẹ̀ máa gbé mọ́tò mọ́tò jíde abẹ́ni lọ́sọ̀ owó mọ́ká èèyàn kò sọ fún yàn ó ti parí owó mọ́ká amáàtí ó mú orí sí tiwa abẹ́ni tó wá fẹ́ rán mọ́ká wọ́n ti ti bẹ̀rẹ̀ ọsibítù jẹ́ sọ pé at least oṣù mẹ́fà láti ah. mọ̀ wò lójú náà bóyá wọ́n lè jáde lọ́sibítù ah. so náà ni ó pè kí ọmọ alọ́ mọ́ká. mọ́jọ wọ́ wọ́gbọ́ ẹ bá lọ mọ́kà yìí o ó ti wọ gbó ọlọ́run tó lè fún ni tó lè bá ni lò ní ẹjẹ́ abádúró èèyàn ò lè fún yẹn ní nǹkan kó tó bá lò àti pé ta ló lè fún yẹn ní nǹkan náà tọ́lọ̀ bá ní ó fún ẹ̀tọ́ yẹn gan bẹ lọ́wọ́ mọ́ ànábì ádámà wọn ò gbé bẹ́ẹ̀ أغير الله أبغي ربا وهو رب وهو رب كل شيء ولا تكسب كل نفس إلا عليها تو لباتا كل نفس gbogbo ẹ̀mí ti bẹ̀ láyé látẹ̀kì síbù kò ní ṣe nkankan ilá àlẹ́yà ó ṣe lérí ara ẹ̀ jama <laughs> ọlọ́run jẹ́ agbọ́bẹ̀ yìí dáadáa gbogbo ń tẹ́ bá ṣe ẹsẹ́ fórí ara yín wàlá tẹ́zírò wá zírò tó wízírò ọkùnrọ́ rẹ́rù ẹsẹ̀ rẹ́rù ẹsẹ̀ kò ní lọ́rùn ẹrù kó wá rú bẹ́lòmí mọ́ sára ẹ̀ ní òrù thumma ila rabbikum marji'ukum lẹ́yìn náà ọ̀dọ̀ ọlọ́run ni gbogbo yín padà bọ̀ fayunabbi'ukum bima kuntum fihi takhtalifun gbogbo ń tẹ́ ń fà gbogbo ń tẹ́ ń pé ó bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ gbogbo ẹ̀ lọ́lọ́wọ́ fún yín nílò Ah, adáwọ̀pẹ́ fọ́lọ̀ alhamdulillah ayà mélòó tá fi sọ̀kalẹ̀ mélòó kù tá fi sọ̀kalẹ̀ súra yìí ẹ wò ayà 166 ọkàyọkà dondo láfi sọ̀kalẹ̀ súra To. tó ọ̀lálá kẹyọkan lógo ọlọ́run bí ìdínlẹ́lá tàbáwá kẹyọkan délẹ̀ lọ́la àwa fẹ́ ṣe ìgbésẹ̀ kan tó ní agbára a fẹ́ kí jàmá wáyé ká ṣàǹfààní pẹ̀lú ọ̀rọ̀ náà àwọn adájọ́ ní Main road àtàwọn lọ́yà àwọn ni wá gbé wà sí kan wá fún wa bí ká wá sí fáwọn lọ́dún yìí lọ́dún yìí ká tó bẹ̀rẹ̀ àwẹ̀ yìí ǹjẹ́ kí làkọ́lé wá sí ọ̀hún wọ́n ní àkọ́lé ẹ̀ ní amúrọ́dùlẹ̀kùlù wa ìlàjùhà amradul qulubi wa ìlàjùhà àwọn àrùn tí máa ń ṣe ọkàn àti àwọn oògùn tí a máa fi sí wọ́n ni ni à ń fẹ́ ká wá sí ìgbà tó bọ̀rọ̀ yìí ta kú tí a kalẹ̀ fún a rí pé ọkẹ̀nu ọkẹ̀nu àwa fún wọn àmọ́ nínú ìdá ìdá mẹ́wàá rẹ̀ ìdá ẹyọ kan la lè ṣe lásìkò gbà wá láàrùn wípé ọ̀rọ̀ yìí kẹ́ kódà àwọn náà gba wọ́n gba nú sí ààrẹ lẹ̀ ah, wọ́n jẹ́ lọ torí ayọ́sọ ayọ́sọ ayọ́sọ lọ ní 20 pages ni ogún ogún owó ni àfikọ̀ ọ̀rọ̀ lórí ẹ̀ ìmáàmù wọn bẹ̀ wá gba ìkan ní jama sọ̀rọ̀ yìí náà jama wùlámà wà rò yí pé kí jama tí a náà sáǹfààní bí nǹkan yìí tí a bá bẹ̀rẹ̀ sí tọ́ bọ̀ pé ọkàn ní ń ṣàìsàn lára fi ń ṣàìsàn ọkàn ní ń ṣàìsàn ní kádàrá fi ń ṣàìsàn gbogbo tí ń tí ń ṣe tí ń generate tí ń ṣẹlẹ̀ lọ sí ṣẹlẹ̀ bọ̀ yìí ọkàn ló ti bẹ̀rẹ̀ àìsàn àwọn àfáà sọ̀rọ̀ rí ẹ̀ ní ìjẹ́rìí sọ̀rọ̀ ọlọ́run ọlọ́run ló sọ̀rọ̀ àtànábì làáfà wa tọwọ́ bọ̀ abatiwa káyà ìtàn ẹ̀ sóra ìtàn lọ́la abẹ́rẹ̀ lórí kàtà yẹ́bẹ́yẹ́bẹ́ kọ́lọ̀ kó fún wa sọ lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin tẹ́ bá ní lọ ìlú ayégún ìlú ayégún lánàá tó ẹgbẹ́ bẹ̀rẹ̀ náà láti sí tẹ̀sílì lánàá jazakumullahu khairan àmín ọlọ́sàn yẹ́ sọ lórí àmín bàbá tó wá búwà sí lọ ọlọ́mọdà padà sẹ́yìn o amina wọ́n ọlọ́run tó ní ní fi ń jagun tọ́lọ́run yìí ọlọ́mọ pé ń bá amina wọ́n gba jímọ̀ bí kalẹ̀ fún gbogbo ẹ̀ ń bá fẹ́ wá bẹ̀ gbogbo àná sì gbìyànjú a lọ síbẹ̀ ọlọ́jà sáfà ní pẹ̀lú ẹ̀ àmín lẹ́ẹ̀mí àwa àti náà ní kọ́rọ̀ fún já lọ àlékòrè àlékòrè àlékòrè fáwà àti fáwọn náà wọ́n lànà ọlọ́run kírísẹ́ẹ̀tì táwa fi sọ̀rọ̀ ní judiciary lọ́dọ̀ àwọn adájọ́ àwọn adájọ́ kú bẹ̀ǹjọ́ náà tó máa ní sọ́lẹ̀ sọ lóore. pípọ̀ ọ̀rọ̀ àmúrọ́dùlù kùlùbì tí wọ́n ń sọ yẹn. kírísẹ́ẹ̀tì tí wọ́n á jáde ń lọ́dọ̀ àfa àti ń ta o. subhanahu wa ta'ala bihamdi ashhadu an